hallelujah a gbé ọlọ́run wa ga láàárọ̀ yìí a fi ọpẹ́ àti ìyìn àti ògo fún orúkọ mímọ́ rẹ̀ nítorí pé òun ni ẹni ńlá ìsírẹ́lì ọba àwọn ọba àwọn ọba àti olúwa àwọn olúwa ẹ̀mí àwọn wòlíì olóore ọ̀fẹ́ gbanigbani nínú ìpọ́njú ni ọlọ́run wà òun ni àpáta ìgbàlá wa òun ni ìgbẹ́kẹ̀lé wa òun ni títò wa òun ni ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo òun lọ́ba tó mú wa rí ìmọ́lẹ̀ òní láyọ̀ àti àlàáfíà ọlọ́run tó fún wa ní àlàáfíà nínú àgọ́ ara wa olúwa tó fi ìlera fún wa olúwa tó mú ìmí ìyè sínú ayé wa ọba tó sọ wá di alààyè ọkàn àdá gbogbo ògo padà sọ́dọ̀ ẹ̀yin ọlọ́run wa olúwa ìgbà ọpẹ́ wa lábẹ́ abala wákàtí mìíràn yìí ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde tọ̀ wá wá òun ni mo mú nínú ìwé orin dáfídì orin àádọ́rùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà báyìí wípé fi àánú rẹ tẹ́ wa lọ́rùn ní kùtùkùtù kí àwa kí ó lè máa yọ̀ kí inú wa kí ó sì máa dùn ní ọjọ́ ayé wa gbogbo ọ̀rọ̀ ọlọ́run nìyẹn dáfídì ló gba àdúrà yẹn sí ọlọ́run nítorí pé ó mọ pàtàkì àánú ọlọ́run nínú ayé ẹ̀dá gẹ́gẹ́ bó ṣe gbàdúrà kan náà nínú orin dáfídì orí ogún ó lé mẹ́ta ẹsẹ̀ ìkẹfà pé eré àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ayé tó bá rí àánú ọlọ́run gbà irú ayé yẹn kò lè rí bákan náà mọ́ ẹni tí ọlọ́run bá ṣàánú fún pàápàá jùlọ ní kùtùkùtù òwúrọ̀ kẹ́nìyàn ó tó jáde síta kẹ́nìyàn ó tó kó tó gbabi sí òòjọ́ rẹ̀ lọ bó o bá rí àánú ọlọ́run gbà kó o tó dáwọ́lé ohunkóhun láàárọ̀ láàárọ̀ tàbí ní ọjọ́ kan bó o bá rí àánú ọlọ́run gbà ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ayé tó bá rí àánú ọlọ́run gbà irú ayé bẹ́ẹ̀ kò lè rí bákan náà mọ́ ayé tó bá rí àánú ọlọ́run gbà ìṣẹ́gun irú ayé bẹ́ẹ̀ dájú bí ọlọ́run bá fi àánú tá ènìyàn lọ́rùn ní kùtùkùtù ìtẹ́lọ́rùn nípa tara àti nípa tẹ̀mí lórí ohun gbogbo yóò wá fúnrú ènìyàn bẹ́ẹ̀ láàárọ̀ yìí àdúrà mi fún ọ ni wípé kí olúwa kó ṣe àánú ńlá fún ọ kó olúwa kó fi àánú kó fi tẹ́ ọ lọ́rùn kì í ṣe àánú kékeré àánú kólúwa kó fi tẹ ọ lọ́rùn lórúkọ jésù wàá mu omi àánú ọlọ́run àánú ọlọ́run lórúkọ jésù nínú ayé rẹ yóò ṣògo lórí ìdájọ́ láàárọ̀ yìí lórúkọ jésù kristi bí ọlọ́run bá fi àánú tí ọlọ́run ní kùtùkùtù ò ní dààmú ò ní ò ò ní dààmú bí ọlọ́run bá fi àánú tí ọlọ́run ní kùtùkùtù òwúrọ̀ kó tó jáde lọ sẹ́nu iṣẹ́ rẹ ohun gbogbo tó o bá dáwọ́lé ni yóò máa ṣe déédéé bí olúwa bá ṣe àánú fún ọ ní kùtùkùtù òwúrọ̀ kó o tó dáṣẹ̀ jáde gbogbo ẹnikẹ́ni tó bá ń rí ọ tẹrú tọmọ òun ni wàá máa jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́wọ́ wọn bí ọlọ́run bá fi àánú bá ọ lò ní kùtùkùtù òwúrọ̀ tó ra àánú gbà lọ́wọ́ ọlọ́run ọjọ́ rẹ ọjọ́ ayọ̀ ni yóò jẹ́ ọ̀sẹ̀ yẹn ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fún ọ ìdílé rẹ ìdílé aláyọ̀ ni ohunkóhun ò ní pa yín láyà nítorí pé ẹ ti rí àánú ọlọ́run gbà bí ènìyàn bá rí àánú ọlọ́run gbà ní kùtùkùtù irú ayé tó rí àánú gbà yẹn á mú ìpínṣẹ irú ayé yẹn ò ní ṣe wàhálà kò ní ṣèdààmú kò ní pẹ́ lórí ìrìn nítorí pé yóò rí olóore tí ó ràn án lọ́wọ́ lórúkọ Jésù Kristi láàárọ̀ yìí mo pàṣẹ àánú ọlọ́run sínú ayé rẹ lórúkọ Jésù mo gbàdúrà kó o rí àánú ọlọ́run gbà ní gbogbo ọ̀nà kólúwa kó fi àánú bá ọ lò olúwa fi àánú bá Jákọ́bù lò ní kùtùkùtù òwúrọ̀ nínú òwe Genesis orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n bíbélì sọ wípé láàárọ̀ kùtùkùtù òun ló bá ọlọ́ ó bá áńgẹ́lì yẹn wọ̀ọ́yà jákàdì ní àárọ̀ kùtùkùtù yẹn òun la yí ìgbé ayé rẹ̀ padà òun ni gbogbo ogun tó ń lé káàkiri ló wọlẹ̀ láàárọ̀ kùtùkùtù yẹn nítorí pé ó rí àánú ọlọ́run gbà òun la yí orúkọ rẹ̀ padà kúrò ní Jákọ́bù sí Ísírẹ́lì láàárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn nígbà tó rí àánú ọlọ́run gbà òun ni ohun gbogbo bẹ̀rẹ̀ sí ní lọ déédéé fún un ogun ayé rẹ̀ di ṣíṣẹ́ lórúkọ Jésù láàárọ̀ yìí ìwọ náà yóò rí àánú ọlọ́run gbà Olúwa yóò ṣàánú fún ọ lórúkọ Jésù wàá mú ìpínṣẹ Olúwa yóò yí orúkọ rẹ padà sí rere gbogbo orúkọ tó mú ìbànújẹ́ wá olúwa àánú ọlọ́run yóò mú kúrò yóò yí i padà sí rere ọlọ́run yóò ṣàánú fún ọ ìwọ náà yóò sì mú ìpínṣẹ nínú ìwé kúrónìkà kejì orí ogún níbẹ̀ ni a ti rí bí àwọn orílẹ̀-èdè bíi márùn-ún jù bẹ́ẹ̀ lọ gbógun ti Júdà ní kùtùkùtù òun ni bíbélì sọ wípé ọlọ́run dìde ogun ó dìde ogun rán ogun ẹ̀yìn sí àwọn ọ̀tá àwọn ènìyàn ọlọ́run ta ló dìde ogun sí ọ. Si ta ló poró rẹ sínú àwọn òwo ni wọ́n ti ba ní ibò bá di ọ́ àwọn òwo ni wọ́n sọ wípé òní làwọn ò pa ọrùn nítorí pé orí àánú ọlọ́run gbà láàárọ̀ yìí lórúkọ jésù gbogbo orú àwọn ènìyàn bẹ́ẹ̀ kólúwa kó dìde ogun sí wọn kólúwa kó tẹ̀ wọ́n rì fún ọ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe bá gbogbo ogun tó dìde sí júdà wí tó parun fún àwọn ọmọ júdà nítorí pé wọ́n rí àánú ọlọ́run gbà gbogbo ogun tó dìde sí wọn náà lórúkọ jésù lónìí kólúwa kó máa tẹ̀ wọ́n rì àánú ọlọ́run yóò dìde fún ọ àánú ọlọ́run yóò sọ̀rọ̀ fún ọ àánú ọlọ́run yóò ṣògo lórí ìdájọ́ lórúkọ jésù wàá rí àánú ọlọ́run gbà ní kùtùkùtù òwúrọ̀ yìí o ní láti béèrè àánú ọlọ́run wípé olúwa bí mo ṣe ń jáde lọ ṣàánú fún mi jẹ́ kí n rí àánú rẹ gbà ní gbogbo ọjọ́ ayé mi lónìí ní gbogbo ìrìn àjò mi lónìí ṣàánú fún mi jẹ́ kí ayọ̀ ìgbàlà rẹ kó jẹ́ tèmi iyì ẹnikẹ́ni tó bá rí àánú ọlọ́run gbà ayọ̀ ni tiwọn ìbànújẹ́ a máa jìnnà sí wọn lórúkọ jésù lónìí mo pàṣẹ ayọ̀ sínú ayé rẹ ò ní mọ ìbànújẹ́ ò ní sọkún ohun gbogbo tó lè mú kó banújẹ́ lónìí lórúkọ jésù olúwa mú kúrò bẹ́ẹ̀ ni yóò sì rí bí ènìyàn bá rí àánú ọlọ́run gbà irú irú ayé tó bá rí àánú ọlọ́run gbà ní kùtùkùtù òwúrọ̀ ẹni yẹn yóò mú ìpínṣẹ gẹ́gẹ́ bí dáfídì bó ṣe mú ìpínṣẹ láàárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn nínú òwe samuel kìíní orí kẹtàdínlógún bó bá kà láti ẹsẹ̀ ẹsẹ̀ ogun síwájú wàá rí ohun tí ọlọ́run ṣe nínú ayé dávidi láàárọ̀ kùtùkùtù ni bàbá rẹ̀ rán wípé lọ wu àlàáfíà àwọn ẹ̀gbọ́n rẹ wá kó o mú ọ̀rọ̀ tọ̀ mí wá láì mọ̀ wípé ní kùtùkùtù òwúrọ̀ yẹn ó ti rí àánú ọlọ́run gbà àánú tó ń mú ìpínṣẹ àánú tó ń polongo ẹni láàárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn olúwa fi ìṣẹ́gun fún ìsírẹ́lì láti pàṣẹ ọwọ́ dáfídì nítorí pórí àánú ọlọ́run gbà kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan ìṣẹ́gun dájú fún ísírẹ́lì òun pàápàá mú ìpínṣẹ ọlọ́run polongo ara rẹ̀ nínú ayé rẹ̀ bí ẹnikẹ́ni bá rí àánú ọlọ́run gbà ní kùtùkùtù oko òwò tó bá rí àánú ọlọ́run gbà ní kùtùkùtù ọlọ́run a máa polongo irú oko òwò bẹ́ẹ̀ àwọn tí ò ń bá ọ rajà tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn tó ti gbàgbé rẹ wọ́n rántí rẹ àwọn tó ń fojú tẹ́ńbẹ́lú rẹ wọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbé ọlọ́run ga nítorí rẹ nítorí pé kí ni orí àánú ọlọ́run gbà láàárọ̀ yìí lórúkọ jésù kristi olúwa tó ṣàánú fún dáfídì tó mú ìpínṣẹ tí ọ̀rọ̀ ọlọ́run wá sí ìmúṣẹ nínú ayé rẹ̀ tá a polongo òkìkí ọlọ́run nínú ayé rẹ̀ lórúkọ jésù ọlọ́run kan náà yóò ṣàánú fún ọ olúwa yóò pòkìkí rẹ olúwa yóò pòkìkí ọjà rẹ lórúkọ jésù kristi lónìí wàá mú ìpínṣẹ ìrìn àjò tó rìn lónìí tó mú kó mú ìpínṣẹ lórúkọ jésù nípa àánú ọlọ́run olúwa yóò mú ọ rìn gbogbo ìrìn àjò rẹ lónìí lórúkọ jésù bó o ṣe ń jáde lọ àánú ọlọ́run kó síwájú rẹ àánú ọlọ́run kó kẹ́yìn rẹ àánú ọlọ́run kó sọ̀rọ̀ fún ọ bẹ́ẹ̀ ni yóò sì rí mo ní bẹ́ẹ̀ ni yóò rí ẹni tí ọlọ́run bá fi àánú bá lò ní kùtùkùtù ọlọ́run a máa mú ìdààmú kúrò nínú ayé àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ò ní dààmú ohun gbogbo tó bá dáwọ́lé ni yóò yọrí sí rere Maria Magdalene nítorí pórí àánú Ọlọ́run gbà kò dààmú olúwa fi ara rẹ̀ hàn lónìí lórúkọ jésù olúwa yóò farahàn ìwọ náà olúwa yóò farahàn ọ́ àwọn olóore rẹ̀ yóò tọ̀ ọ́ wá lórúkọ jésù kristi gbogbo àánú tó o nílò lónìí kólúwa ọlọ́run ọ̀run kó gbé pàdé rẹ kólúwa kó fi àánú ńlá bá ọ lò ayọ̀ rẹ yóò kún inú rẹ yóò dùn nítorí pé wàá rí àánú ọlọ́run gbà tẹrú tọmọ ni yóò ràn ọ́ lọ́wọ́ nítorí pé àánú ọlọ́run yóò wà pẹ̀lú rẹ lórúkọ jésù kristi ìbànújẹ́ yóò jìnnà fún ọ yóò jìnnà sí ọ mo gbàdúrà lórúkọ jésù kristi láàárọ̀ yìí wípé bó ṣe ń jáde lọ àánú ọlọ́run kó wà pẹ̀lú rẹ lórí rẹ lórí àwọn ọmọ rẹ lórí ìdílé rẹ àánú ọlọ́run kó bà lé yín lórúkọ jésù kristi nítorí pé ọlọ́run yóò ṣàánú fún yín olúwa yóò ra ìgbà ìwé yín padà gẹ́gẹ́ bíi ti ìdì olúwa yóò ra àgọ́ ara rẹ padà lórúkọ jésù àgọ́ ara rẹ di ọ̀tun ọkàn rẹ di ọ̀tun gbogbo ìpòrúurù lórúkọ jésù kristi ó kúrò nítorí pé wàá rí àánú ọlọ́run gbà ní kùtùkùtù òwúrọ̀ yìí béèrè àánú ọlọ́run gbàdúrà fún àánú ọlọ́run wá ojú rere ọlọ́run sọ fún olúwa pé ṣàánú fún mi jẹ́ n orí ọ̀fẹ́ rẹ gbà fi àánú rẹ bá mi ṣe lórúkọ jésù olúwa yóò ṣàánú fún yín fún gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí lórúkọ jésù kristi àánú ọlọ́run kó mú ìṣẹ̀tàn nínú ayé yín àánú ọlọ́run kó mú ìdààmú kúrò nínú ayé yín àánú ọlọ́run kó ṣe ogun ayé fún yín lórúkọ jésù nípa agbára àánú ọlọ́run nínú ayé yín ohun gbogbo tó ń ba ọkàn yín jẹ́ tó ń ba inú yín jẹ́ lórúkọ jésù kristi kẹ́ ẹ máa yọ̀ lórí wọn bẹ́ẹ̀ ni yóò sì rí ó ti rí bẹ́ẹ̀ o jésù kristi olúwa wa. 阿明。